agbára orúkọ ọlọ́run ta fi ń di olówó ta fi ń di ọlọ́rọ̀ lo iṣẹ́ ìfún two thousand and twenty-four tó wà gbogbo ogun ìjákulẹ̀ tó ti rí sẹ́yìn wàá rí pé ikú máa ma kébi ikú wàá ma kọ́lé mọ́lé wàá ma ralẹ̀ mọ́lé wàá ma mówó nínú owó ni ó ní rí ìjákulẹ̀ kan báyìí èmi ò tán ẹ́ agbára orúkọ náà àtàyè alukurani ni ó lágbára púpọ̀ jù kí ló máa ṣe ọjọ́ méje ló fẹ́ fi ṣe yìí wàá gbàwẹ̀ ọjọ́ méje wàá mu ọ̀ntún ìfọjọ́ méje wàá ṣàdúrà ìfọjọ́ méje wàá dẹ̀ bẹ̀rẹ̀ ní sunday verse méje ló wà nínú alukurani tó bá àdì tó bá fi bisimilayi kún bisimilayi ramani rahim tó bá ti ṣe bisimilayi ramani rahim wàá ṣe yá latif one hundred and twenty nine alhamdulilayi rabbil alamin yá latif one hundred and twenty nine arahamani rahim yá latif one hundred and twenty nine maliki yaumidin yá latif one hundred and twenty nine yá kana abuduwa yá kana stein yá latif one hundred and twenty nine bí wàá ṣe máa ṣe lẹ́ẹ̀fìrìdè nìyẹn bẹ́ẹ̀ náà ni wàá ṣe máa bá ẹ̀kọ́ ọ̀ǹtún yẹn fatia sọ́dọ̀tún fatia máa jẹ́ ẹyọ kan gbogbo vaasi yẹn máa jẹ́ ó ti yé bẹ́ẹ̀ yẹn bí wàá ṣe ṣe fún ọjọ́ méje nìyẹn ó wà effective gidi pẹ̀lú sahara àtàwẹ̀ ni kò fi ṣe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 aláìní account number ní fún àwọn ọmọ aláìní zero one two three two one four two five four Wema Bank of Nigeria ẹ WhatsApp wa lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five ìbẹ̀jùlẹ̀ kìláwà ní màdàgbáyò after ẹlẹ́kọ̀ọ́ Lagos ẹ̀pẹ́ expressway bí sílẹ̀ láì tààlà adẹ́ńtà virgin olive oil àti black seed powder àti black seed oil à ń ta àwọn nǹkan wọ̀nyí ẹ̀dẹ̀ tún gẹ́ẹ̀tì special powder wa tẹ́kọ̀ máa create solid barrier between you and evil world monitoring spirit ò ní rí ẹ mọ́ wàá rògo ẹ lò àwọn powder yìí ó lágbára púpọ̀ wá effective kì í ṣoṣolẹ̀ kì í ṣèyọnu ayé kì í ṣèmùlẹ̀ àgbà o ò bẹ́ anybody ẹni bá ń bẹ lẹ́wọ̀n kì í bẹ̀yàn òun láti ni a ní special fún ọkùnrin tó bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí ó lè perform dáadáa àbóbìnrin tó ń wojú ọlọ́run ọba fọmọ tó wọ́n ti gbé nǹkan sínú womb ẹ̀ àbínú uterus ẹ̀ adẹ̀ alal product àwọn product wa ní lóríṣiríṣi all in one bulldozer med fibroid all in one ikú nìkan ni kò lè wò prevention ni treatment ni cure ni caterpillar no wa effective ẹ gẹ́tì transformer eleven hundred power gbogbo product wa ló dẹ̀ wà halal ẹ ti rí ló wà halal ló gba láàbù made in India packed in South Africa memory booster ni ó wà effective gidi memory booster ni ẹ get miracle leaves ewé ọ̀tọ̀tọ̀ hundred àti mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve senna leaf ó lágbára púpọ̀ jù ẹsẹ̀ èèyàn wú ni wọ́n tayọ̀ lọ́fà ní ọ̀fà tó ti pẹ́ lára ni ẹ pè wá sórí special ètò adua wa tó legit ètò sàárà wà tó legit àwọn alálùpàdà wà láti fi kojú problem bí sínú láì tààlà à ní lọ sí crevgy fún yín láti evil world bẹ́ẹ̀ ni ẹni tó bá ń bẹ lọ́hùn kì í bẹ̀yàn ẹ̀ẹ́dẹ̀ dúpẹ́ fọlọ́hùn àwa Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ contact wa Lori plus two three four eight ten nine thirteen fourteen twenty five a wà ní màdàgbáyún ìbẹ̀jú lagos ẹ̀pẹ́ expressway bíi sínú láìtàlá àwa ò kí ń fìyàn ṣe ìyanràn látúzàkó àǹfọ̀sàkùn wà álámù bímọ ní ìtakọ̀ bí wàá ṣe ṣe ètò àdúrà yìí nìyẹn ó ti yẹ sóràtòlì fatia pẹ̀lú bísímìláì ó jẹ́ seven verses wàá kàn máa ti yá latif one hundred and twenty nine one hundred and twenty nine bọ vaasi kọ̀ọ̀kan bọ vaasi kọ̀ọ̀kan bọ vaasi kọ̀ọ̀kan wàá kà á bẹ́ẹ̀ wọ́n á bá ẹ̀hán mu bẹ́ẹ̀ wọ́n máa bá ẹ̀hán bẹ́ẹ̀ lẹ́fírídé pẹ̀lú àwẹ̀ ló dẹ̀ máa fi ṣé wàá bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́jọ́ sunday tó bá ti ń bírèkì ọ̀hún tú yẹn ni wàá kọ́ máa fi ṣínú ọ̀hún tú orúkọ yìí náà ni wàá máa sà sóràtù fatia máa jẹ́ ẹyọ kọ̀ọ̀kan anytime tó bá wù ẹ́ torí kò pọ̀ anytime tó bá wù ẹ́ ṣe láftà àṣùbà o lè ṣe tó bá kírun zuri tán o lè ṣe tó bá ṣe asri tó bá kásri tán o lè ṣe o lè ṣe ní magrib o lè ṣe ní ishai anytime ni but mọ̀ pé gbà pẹ̀lú ayọ̀ kó fi bẹ̀rẹ̀ two thousand and twenty-four yìí ọ̀nà owó fẹ́ máa ti bisimilahi rahmani rahim ya latif one hundred and twenty-nine arhamani rahim bisimilahi alhamdulilayi rabbil alamin ya latif one hundred and twenty-nine bí wàá ṣe máa ti bọ́ nìyẹn maliki yaumidin one hundred and twenty-nine ya latif awa wáyé bí wàá máa ti bọ́ nìyẹn tí wàá parí ẹ̀ very simple so wọ́n á máa bá ẹ̀ hàn mú bẹ́ẹ̀ wọ́n á máa hàn mú bẹ́ẹ̀ pẹ̀lú tàdá tó mọ́ tó bá trust tàdá tó mọ́ wàá dẹ̀ máa tún máa ṣe ládùúà wàá dẹ̀ wàá nú àwẹ̀ pẹ̀lú ẹ̀ wàá dẹ̀ máa ṣe along with sadakọ̀ wàá máa fi nǹkan tó bá lágbára ṣètọ́rẹ̀ àánú ọ̀nà ẹ̀ á ṣí Suratul Fatiha ni ó lágbára tó bá rìn pẹ̀lú Ya Latif ó lágbára púpọ̀ jù jẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ má sálàmù wáyé lálẹ́ kọ́ ẹ̀ tẹ́ bá ní ìpèníjà tẹ́ bá ní ìbéèrè kankan ẹ contact Global Dahiratu Dhikrlahi Health and Spiritual Department bí sínú láì tààlà a máa attend sí yín torí pé kí ni iná lè zátàlì láì jẹ̀míà gbogbo agbára ọlọ́run ọba lónìí o má sálàmù wáyé lálẹ́ kọ́ ẹ̀ adẹ̀fàsíkò yìí kí gbogbo gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé àdúrà yẹn àgbáyé rìbá ti ṣe ẹ̀rọ náà gbégbá ojú òní ti yín o bí akílá ilá ilẹ̀ lọ́ mọ́mọ́.